alhamdulillah adá ọpẹ́ fún ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ọba tó ṣe é ké gbogbo ìgbà òun la fún nítorí tí ó wá. àti dáadáa tí ń ṣe fún wa kó lè máa lékún ẹ̀wọ̀ fáànù kò sẹ́ni rẹ̀ fáànù méjèèjì fún Muhammad sallallahu alaihi wasallam ó ṣe ní ẹni ọlọ́run bá ṣe àánú fún tó bá tẹ̀lé ìlànà alukur'ani ó ṣoríire ẹni ọba ní inú nǹkan mìíràn yàtọ̀ sí alukur'ani ló ń fẹ́ wáyé ìmọ̀nà sí ó tara rẹ̀ jẹ́ ọlọ́run ti fi wá mọ̀nà ọlọ́run mọ̀jà sọnù láéláé o ọlọ́run àwọn àfà wa àwọn màṣáyẹ tí wọ́n bá tó alìkùránì tí wọ́n bá ṣe tàfsírù ní àtàṣì ní wọ́n ti wá tí ó ááyà méjì táàkì ìtù fún wa àbí wọ́n tó sáàbì kó ilá mọ́fíìrọ̀ tí ń yọ̀rọ̀ bí وعزت للذين آمنوا بالله ورسوله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم يعني أتفان جتاني لنا وما ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير ṣẹwárí àyà méjì àyà ilé ìdímọ̀ kàtán yìí àti àyà tó tẹ̀lé ṣùgbọ́n kí n tó lọ bẹ́ẹ̀ mo fẹ kàn kan sí àyà sálákọ̀ọ́kọ́ àyà sáàbìkù sáàbìkù ẹ ṣe mùsáàbákọ̀ òun ní jẹ́ bẹ́ẹ̀ torí sáàbìkù nínú ẹ̀dẹ̀ ní fíìlì ńgbọ̀ wá di jámù lọ́wọ́ di sáàbì kú gbogbo ilẹ̀ tí wàá mọ̀ yìí pé mọ́sídàrí fi èdè tó wá ti jẹ́ fáàlà mo fáàlà àbí tábà tó lo fìyàlù lókun ṣe bẹ́ẹ̀ gbàgbé tó bá rí bẹ́ẹ̀ sáàrì ẹ̀wọ́ sáàbì kú járe torí kí mo fẹ́ sọ̀rọ̀ sáàrì ń lójọ́kọ́ sí lẹ́nu. sáàbì kú àṣẹ nìyẹn pẹ̀lú musabakọ̀ ẹ wá rí pé wọ́n yìí bó ti wá yìí náà ọ ní alìmọ̀ wọ́n sáàrì ẹ̀wù ọ mọ́kúfẹ́rọ̀ ti mẹ́rọ́bìkún wàjánẹ̀sí àrùdò ha sàmáwàtú wàláwù wọ́n yìí tí bụ bá wọn ṣé wọ́n bá yín lè gé méjèèjì papọ̀. ó túmọ̀ sí pé ìyẹn náà nípa àṣẹ mùsáárà ètí mo fẹ́ sọ yìí mo fẹ́ jájọ yìí dáadáa ṣẹ́rí àlùmùsáàrò àtù wálìmùsáàbà kọ́tù ìlà nínú nǹkan tí máa jẹ́ yìí jẹ́ ní eré ọlọ́dọọlọ́dọ mùsùlùmí máa ṣe àpáǹtẹ̀tẹ̀ tó bá di bíi pé a ṣètò ọlọ́run ẹni ọba jẹ́ mùsùlùmí gidi kì í fẹ́ kẹ́nìkan já òun lẹ́mẹ̀. mo rò pálá yẹ mi ti yé tó ṣe àlámà yẹ ayé ẹni tí ọba tó ni là á máa ń wò ká má bàa fojú rè nù rí ọlọ́run. tó bá di àlámà rí tẹ̀sùn ẹni tí ó ju ni lọ là máa ń wò ká má bàa yá láṣẹ tó káàánú lè fẹ́ dàbí rẹ̀. gbogbo dáadáa èyí lọ lára ẹni bá ń lọ dáadáa lára ó lè má rí ìṣètí ó fi lọ́bọ̀lọ̀ nínú tíra tafsiru yìí àpèjúwe al-musābaqa ilā al-khayrāti ń bẹ̀ẹ̀bẹ̀ nínú hadith kan check hadith yẹn fún check hadith ó dáhàbá lè ayò àdéhùn ẹ̀mọ́ fún. a fi bí àwọn tí ọlọ́wọ́ bá sọ Al-Qur'ani wọn. àpèjúwe àwọn tí wọ́n bá nẹ́bí lò gbà sallallahu alaihi bí àwọn ṣe máa ń dóńdó pé eléyìí ò ní já mi lẹ̀bi dáadáa bí wọ́n ṣe máa ń wò pé rárá o ni. níbi tó yẹ pé àwa àní tètè bá a àní ṣojú kòkòrò sáfù wájú ẹlòmíì tí ẹ̀ mọ́ torí kò ní ráàyè sún bí asámú yóò mọ̀ sáfẹ́yìn. hadith kan bẹ hadith Abu Hurairah radiyallahu ní nínú àwọn tí wọ́n ṣe é jíra pẹ̀lú ànábì wa Muhammad sọlọ́lá wá sí Madina qalu linnabiyyi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún ànábì wa Muhammad sọlọ́lá wọ́n ní yá Rasulallah ilẹ̀ ìránṣẹ́ ọlọ́run ahalu dùsúrì bí ìjàrọ̀já tilẹ̀ wùlá. wọ́n na ímìlì mọ̀ pé wọ́n ní àwọn olówó inú wa àwọn tó gbogbo òpó gíga wọn ti kó tán kòkun síbẹ̀ wọ́n na ímìlì mọ̀ pé ìdára ilé ayé bó ṣe wulẹ̀ ọpẹ́ tó yọ yẹ̀ ń jọkàn ìdẹ̀ra tí ò ní yẹ̀ láéláé ó ní tàlìjẹ́nà fàkọ́ọ̀là anábà muhammad sallallahu alaihi wasallam kí wọ́n jẹ́ tálíkà yìí wọ́n wá ń sọ fún anábì ń jọ́nà mí pé ìsọ́lé ó kí a máa nù sọ́lé àwọn olówó tí wá bá ń làwọn náà ويصومون كما نصوم ويسعولوا تسم káàwé ó dé tí wọ́n travel kọ́mọ̀ bá gbà wẹ̀ bá a ti ń gbà wẹ̀ làwọn náà tún gbà wẹ̀ táwọn tẹ̀lé mi wa yatasodakuna wala natasodaku àwọn ọmọ ń ṣe sàárà àwọn oríṣàárà àti ìgbà tá a lò lọ́wọ́ wa ti kúnà àbí wàyà ti kúnà déédéé náà ni àwọn nínú owó wọn wá tún bọ́kùn ẹrú wọ́n sọ mùsùlùmí dọmọlúwàbí wàlá náà àdìkù wàlá náà àdìkù fakọ́ anábì ní ó bá rí bẹ́ẹ̀ afọláwọ̀ alímùkùn ṣáyé áàní ṣé kí kọ́yìn náà ní nǹkan tó náà bí ihe máa ń sábà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá ti mójútó àwọn tó síwájú yín níbi dáadáa ẹ̀ lè wọn bá wàtásìlẹ̀kọ́nà bí i máa ń bá àdàkùn àwọn tí ń bọ̀ lẹ́yìn yín yóò fún tẹ́ bá ti ẹ ṣáájú wọn níbà yín wà láyà kúrò áhàdùn afúdọ̀lá mẹ́kún kò ní tí ó lọ lágbè lọ́lọ́dọ̀ọ́lọ́ ẹ wọ àwọn tá a kàkàlẹ̀ kí láwọn nǹkan tó kàkàlẹ̀ wá tẹ̀lé mi kí ni wá ó nìkan tó ń fẹ́ kọ́ wọn yìí àwọn tó ti ṣáájú ẹnìkan ò sì ní lọ́lá jù wọn lọ lọ́dọ̀ àmọ̀ sọ́nà àmì ìsìlámà sọ́nà àtọ̀ afẹ́ tó náà bá ṣe mú tẹ́ ṣe yìí lò tí mo fẹ́ sọ fún ìtẹ́ bá ń ṣe. bala ya Rasulullah wọ́n ní ẹ̀rọ ń ṣe ọlọ́run yẹn afẹ́ mọ̀ ní. Muhammad sallallahu tí èèyàn bá gbọ́ ọ̀rọ̀ yẹn bó ti wá èèyàn mọ̀ pé táwọn òbí ó sì lágbára àìmọ̀kan wa ni òjá máa gbára ẹ̀ ó ní tusabbihuna ẹ máa ṣe subhanallah wa tukabbiruna ẹ máa ṣe allahu akbar wa tahmaduna ẹ máa ṣe alhamdulillah dubura kulli salatin lẹ́yìn gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan salasan wa salatin subhanallahi salasan alhamdulillahi salasan jẹ́yìn bí ń ṣeré ní skul àmì ìmọ̀ bí ń ṣeré kọ́ni alágbàsá sọ́wọ́sọ́ àmì alágbàsá sọ́wọ́sọ́ àmì jẹ́ bí ń ṣeré lànàbí ń sọ fáwọn sáábì bí wẹ́ẹ̀ bá mójútó ẹnìkan kan ní báyìí lọ́dọ̀ lọ ẹ sì lé àwọn tó ṣáájú yín

nínú àwọn ẹni ìṣáájú wa ọlọ́ọ̀bá akẹ́rù wọn wá yọ́nú sí wọn ó ní fàrọjá fókànrọ́ ó lè mú hajjìrínà ìlà rọ̀súnlélà wọ́n lọ bá ń tán inú wọn dùn nígbà wọn bá mójútó àtùkà ṣe àtùkà àtùkà rò díwọ mọdé mójútó tó kírun tán tó dàbí tẹ́wà ìsálámà báyìí wọ́n ti fò ẹlòmí ọmọ pé tí máa mú ọba tí ìkọjú sí yàn kankan dá sí yàn dìde níbi kíyàn wa bó ti rẹ̀ kí máa mú ọkùnrin tó kó tó yíjú sí wa bọ́bá wa yíjú sí wa tán ìgbà yẹn láti sọ pé a fẹ́ dìde ẹ̀yin tó wá dìde tí ò bá ti ṣàkà tó bá fẹ́ ní tí máa ti ń ṣe torí lókun ìgbà tó wà níbi tó jókòó sí wọn àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ tó rà kí ọlọ́run fún nígbà àmì máa rí kẹ gbogbo ọ̀nà tó àmì rí kẹ làwọn èèyàn ń dí mọ́ra wọn nígbà ó ti sàá olùmọ̀hájìrì àwọn aláìní tí wọ́n wá bá nẹ́bí ń jẹ́ ní tó padà dé tí wọ́n jẹ́ ara ọ wọ́n bá padà sọ́dọ̀ ìránṣẹ́ ọlọ́run fọ́kọ́ ni wọ́n ní sẹ́mi à na alahwali bima fa'alna wọ́n ní àwọn ọmọ ìyá wa tí wọ́n lówó lọ́wọ́ tí ṣèṣì tí wọ́n gbẹdẹmukẹjú tí wa lọ ní a bá gbọ́ nítorí ọkọ wa pé ká lọ máa wí wáwa náà fi jẹ ní gíga wájú ọlọ́yìn ní bá wa àwọn náà bá lọ ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹ máa gbọ́ fàfà àlú mìfìláhù làwọn náà bá lọ ń ṣerú rẹ̀ mùsàlábà kọ ó dé àbí òde kí làwọn olówó ń bá aláìní ṣe ẹ ní já wàhálà ìwájú ọlọ́run wọ́n jẹ́ wọ́n tàn án jẹ́ o nítorí àwọn ọ̀dẹ́ máa lé lọ́wọ́ ra kúrò wà jẹ́ náà irọ́ ní jẹ́ bẹ̀rẹ̀ irọ́ ní jẹ́ bẹ̀rẹ̀ kò sí nǹkan ní jẹ́ bẹ̀rẹ̀ wọ́n bá ní owó tó ọ̀nà tí ẹ̀sìn ọlọ́run ó fi ra ìyẹn lè fi owó ra àlìjẹ́nà kìí ṣe pọ́lọ́ wọn bá ń tà àánú rẹ̀ náà ni tọ́lọ́ bá darí rẹ̀ síbi nínú owó sí ẹ̀sìn Usmanu ṣe dáadáa fún àwa mùsùlùmí anábì ní máa tọrọ Usman àmà amìlà bá dàlẹ̀ yàwó lẹ́yìn òní tí Usman bá tún ṣe kò sí ìtọ́kọ̀ ọlọ́wọ̀n bá mọ́ ìyá kankan lè jẹun owó ló ná débẹ̀ nínú ọ̀nà tí wá máa há ọwọ́ níbi nínú owó láyé sítọ̀ lọ́wọ́ á ọ̀gá yóò bá ṣùgbọ́n àárẹ̀ kò ń tra ìwọ̀lọ́ àwọn kan ń tra ilẹ̀ ń tra wọ́n fi àwọn èèyàn lẹ́nu wọ́n gbé àwọn àfáà wà kan lẹ́kṣọ̀ fún wọn fáwọn èèyàn lóúnjẹ aláàfẹ́ ṣe gbọ́rùn bí àrówó dá èmi gan fowó lẹ̀ o àwọn èèyàn wa kọ̀ọ̀kan náà fowó lẹ̀ o lówó tí a gan káàdì ìfọ̀nká àfọ̀nká káwọn èèyàn ti ṣe kí ní káàdì ẹ̀rí bíi ten million tá a bá ṣe tọ́ọ̀rù tá a bá ṣí three three thousand fún jẹ tí yẹn kọ̀ọ̀kan mọ̀ jẹ ìyẹn one hundred tí yẹn one hundred tí yẹn bá jẹ oúnjẹ three three thousand lẹ́ẹ̀kan náà ẹ̀ máa ẹni tí yóò gbé oúnjẹ three thousand fún náà tí ó ní èèyàn tí a jẹun kó yóò jìnà gan kó a ṣe ní nàìjíríà rí iná oúnjẹ tí yẹn bá fi three thousand pè pí àfihàn kan èmi tí ẹ wá sọ fáwọn èèyàn mi pé bọ́ọ̀lù ọba ilé jáde six million nítorí máa yẹ pé first ten days two million the middle one two million eléyìí tó two million kò click àárí two million. tí a máa pé èèyàn túmọ̀ sí kí a ti náà oúnjẹ yẹn pé èèyàn one hundred oúnjẹ two thousand oúnjẹ two thousand náà láti fi sínú ó ṣe manage ṣe manage ayé bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe rẹ̀ sí bí ọ̀wá ti jẹ yín lọ tí ó wà lórí ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ àfi mi dínkì kékeré kan rọ̀ lẹ́jẹ̀ yọ lọ kọ̀rọ̀bọ̀jọ̀ tó bá ti ṣe sóbò náà nìyẹn fi gbá lẹ́gbẹ̀ẹ́ àní kékun kí ni ó ti kún ká jẹun táà rí ọlọ́run jẹ́ àríṣe lọ́dún mi. ọlọ́run wọlé ayé tóbi rẹ̀ yóò ṣe wá lẹ́ni tí ò ní nídi kó béèrè páwọn kan wá ràn lọ́wọ́ tí ó mọ̀ ṣe fúnra rẹ̀ ọlọ́run já ju bẹ́ẹ̀ lọ six million kì í ẹ ti lẹ̀ òjú tẹnu kúnná àbójú kúnná òjú kúnná ṣùgbọ́n wà lọ́yà àwọn èèyàn ń ta ilẹ̀kùn àwọn èèyàn kọ̀ọ̀kan láyé di oúnjẹ sí. lẹ́yìn ìdáwájú wa rẹ̀ tí wọ́n ti mọ oúnjẹ fún yàn wọ́n ń gbé ráìsì náà ń gbé gbogbo náà ń gbé nǹkan níbi tí wọ́n ti ń ṣe o kì í ṣe gbogbo náà o ju àwọn kan ń tura ìwà lọ́wọ́ ìkọ́lọ́mọdún wọn ládàá kọ́lọ́mọdún jáwọn tó dáa fún láwùjọ tiwa yìí náà kán lè oró orú ẹ̀ ah, nǹkan kan ẹ máa ń títí wọn fi burú ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tiwa ìbáàdọ̀ ọ̀ràn wọn lọ́rùn o ẹnìkan nínú àwọn olówó yorùbá kódà ó ti kọ́ mọ́ṣáláṣí tó ti ṣe ojú ẹ̀sìn tó bá ìjọ ìrún tó bá ké lásìlákà ló fi jọ ìrún tẹ́ ẹ bá ìmọ̀ nǹkan ẹ̀dọ́kùn tó sàbáyá tó sálámù ó náà sálámù ó ti kírun tán tí n bá dákọ̀ rẹ̀ mọ̀ ẹ̀yìn lé dákọ̀ rẹ̀ mọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yìí mọ̀ ṣùgbọ́n ẹ̀yìn lé dákọ̀ rẹ̀ láíláí tẹ́tẹ́ ẹ̀ tó ń gbé kinní síwájú tó bá jẹ́ nke wọ́n kírun lọ́wọ́ ebi rákà kejì ló ti bá wọn ẹ bá kí jọjọ kí mẹ́ta ọ bá jẹ́ lókun mẹ́ ẹ bá ti sálámù yóò sálámù tó bá jẹ́ rùkú lásàràkà lọ bá ẹ sì jókòó ẹ sì sálámù yóò ibi tó bá ti bá ìta mọ̀tà kírun bẹ́ẹ̀ tó wù ẹ̀ fún wọn sọ pé ń kí ọ̀rọ̀ wọn lọ́rùn wọn ò

bí àzùkárù kan lẹ́yìn bá ń ṣe àwọn olówó ti bí dúkẹ́ pa àwọn wá sàdúrà wọ́n ti ra àwọn afá àwọn alátẹnujẹ wọ́n láwọn aṣọ kùrá ní kàí fún wọ́n fọ ẹlẹ́bí lò ahàlùlẹ̀ àmúwálì àwálì mọ̀gbẹ̀lẹ́ kan àmúwálì ni ọ̀ àwọn ọmọ àyá wa tí wọ́n jó lówó ẹ́rìkẹ́ wọ́n ní ahàlùlẹ̀ àmúwálì tí wọ́n jẹ́ olówó bí máa fàálá wọ́n jọ ń tà ń ṣe fàfà àlú mọ́ àjájú ẹ́rìkẹ́ fàálù gbígbé wa àwọn náà bẹ̀rẹ̀ rẹ̀ sí ètò ah anabi wa muhammad sallallahu alaihi wa sallam فقال رسول الله صلى الله عليه وسلم anabi ذلك فضل الله ọlá ọlọ́run mọ́ yóò tí ìmọ̀ ìyàṣà ẹni tó bá wù ní fún ẹ lọ gbà fọ́nà wàláyé tí ó burú fún kálukú wa ni pé kí a ti kí a sáàmú torí kí wọ́n ń ka péjì ka péjì méjì kọ́ máa rọ̀ wá lọ́rùn àdẹ́wò ni o kí a ti kí gbogbo oorun ká rí pé àmì ìsìdámà kankan ó tún máa rọ̀ wá lọ́rùn nú àwẹ̀ débi wípé àwẹ̀ gan ọ̀rọ̀ ẹlòmíì ọ̀rọ̀ ìsọ̀lónà kàmánà sọ̀lù wáyà sòmúnà kàmánà sọ̀lù wọ́n yọjọ́ ń ṣe àwọn tó ń bẹ̀kọ̀ ẹrú àwọn ò wọn tó pé síbẹ̀síbẹ̀ báwọn bá ń ṣe ni àwa níbi táwa náà ṣe. àpèjúwe alimusaaro àwọn tí ọ̀ ìkan bá ti dìbì nǹkan oríire bí pé a fẹ́ se dáadáa èyí ká wọ́rọ̀ èyí ti ń ṣe dáadáa ìwọ́n ló báwọn èèyàn bá wà sáfù wájú wọn ló múra pé wà mẹ báwọn èèyàn bá ń kọ́ nípa ẹ̀sìn ọlọ́run wọn ló múra pé wà gbogbo iṣẹ́ wo lóore lèèyàn máa ń gbà jù mí. ńgbà yẹn lọ́wọ́ kan ọ̀rọ̀ àti ní tú. ọlọ́run tí ó yẹ wa ń bẹ̀ wípé ìdí tó ń fi sọ fún wa yìí máa àsọ́ọ́bà mi mú sí bàtí. Thank you ah ọlọ́run tóbi ọlọ́run ṣètò ẹ dá mi lóhùn wà lọ́yọ̀ ọlọ́run tóbi ọlọ́run ní àdánwò kan ò ní jábọ́ lóyìn bóyá lórí ilẹ̀ ní àbíkọ́ bá yín kọ́ àfẹ́kẹ̀ mi ńlá bí kìtà àti kọ́lẹ̀ síwájú kó tó máa ṣẹlẹ̀ láyé làwọn ọlọ́run ti kọ́ wọ́n yìí bí ọlọ́run ọba síwájú kó tó dá sánmà àti ilẹ̀ ló ti kọ kádà síwájú kẹ́yìn kó tó dá sánmà àti ilẹ̀ ní mò ń ti tọ́sí rọ kó tó dá sánmà àti ilẹ̀ ló ti jẹ́ kẹ́ni ẹ̀ dámi lóyìn láìkẹ́ o ti kọ kádà rà kọ́dàrọ̀ lọ́hùn mọ̀kọ́dìrọ̀ قدر الله المقادير قبل أن يخلق السماوات والأرضين بخمسين ألف سنة fifty thousand years síwájú pọ́lọ̀ tó da ilẹ̀ tá a wà lórí rẹ̀ yáàdì sánmọ̀ lọ́lọ́n tó kọ́kádà ní ìrọ̀pá àjọ ẹbí wọn pé fifty thousand years ló ti kọ́ ẹ̀ka ọ̀nà àrùsù wà lẹ́nu. ṣé wá rí ẹ máa gbọ́ o àǹfààní tí ń bẹ lábẹ́ káàmù àpọ́lọ̀ ń ti kọ kádàrà òní tó wá wá nínú àyà tó tẹ̀lé. lìkàyélà sáwó àlàmà fàtàkùn. lìkàyélà sáwó àlàmà fàtàkùn. torí pé ọ̀rọ̀ ni lèkáyé la sáwó kẹ́ ẹ mọ́ bá mọ́ banújẹ́ lèkáyé la sáwó àlásà ìbànújẹ́ ń jẹ́ bẹ̀ kẹ́ ẹ mọ́ bá ajé kẹ́ ẹ mọ́ ń ta sọ sínú àyà àtòkè nítorí kété ẹ bá ti mọ̀ níjọ́ tí ń tí ọ̀tẹ̀ lọ́rùn tó bá bá mùsíbà dé tàbí ń tẹ́ ẹ fẹ́ ọba bọ́mọ yín lọ́wọ́ ìrọ̀gbọ́ ẹgbọ́n mi yé nìkan yín láta sáwà àlá máa fà àtàkùn tí nǹkan kan bá bọ́mọ yín lọ́wọ́ bọ́yá ẹbí yín kan àbí ara yín kan lọ́nà pa wọ́n wọ́n wò pé à tó sì lọ ẹni tí ó bá kúkọ́ ọ́ tọ́lá àwọn èèyàn kan bẹ̀ tí wọ́n bá fún nǹkan tó pọ̀ lọ́kù ọlọ́run wọlé àyíkó bẹ̀rẹ̀ mọ́ ti pa wá báyìí. Ah, ẹ wo ibi tá a ti fìdí kàn dé ẹ wo nǹkan ẹ wo ilẹ̀ ẹwọ ẹnu ọkọ́ ah, ọlọ́run bá gán mọ̀ pé ee eh, àdánwò ni kú ó ní àwọn tó ṣe yí pé láwùjọ àrọ̀kú mi ń kọ́ lífìhìn. ذرية ضعافا أخاف عليهم ọlọ́run ní ẹni tó yẹ pé tí kú bá dé ọ̀dọ̀ rẹ̀ tó ti mọ̀ pé òun ọ̀lọ́pṣàn mọ́ bóun ṣe ń wòye kú ti gbé ó wá rí àwọn ọmọ rẹ̀ ńlẹ̀ ó wá rí pé àwọn ọmọ yìí wẹ̀rẹ̀ ara rẹ̀ kọ́ ni ó mọ̀ bánújẹ́ mọ́ èrò pé á ah, tí n bá dákẹ́ nìsín bó lọ́rọ̀ àwọn ọmọ yóò ti rí ní ọmọ bánújẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ tẹ́lẹ̀ mi kò lè jẹ́ ẹ̀yàn ọmọ sí ẹjọ́ ọmọ kéékèèké gbogbo wàhálà àti kìràkìtà táwọn òfin yín ń ṣe wà lọ ìtorí yín ni dọ́gbọ̀jú a tí a bá fẹ́ ṣe àwọn ọmọ ilé ọ̀nà wọ́n sáyé wà wọ́n ní ráyé gbé nínú oore tí ń bẹ́nu ẹ̀kọ́ ẹ̀sìn tí kò sí ń bò míì láyé orí pé ẹ̀kọ́ ẹ̀sìn máa ń kọ́yàn bí wọ́n gbélé ayé tí ọba dáa fún ọ ó mọ bó ṣe mánéèjì àìdáa fún ọ tó fi ní tara rẹ̀ sórí ibú ẹ̀kọ́ ìsìn dáa púpọ̀ kìí ṣe pé èèyàn máa ń kọ́ nítorí pé kí obìnrin lè dáa fà rárá kìí ṣe dandan kó dáa fà ṣùgbọ́n yóò gá ìjẹ yóò gá ìjẹ ọlọ́run ní lè káyé la ṣàṣàwò àlàámà fàtàkùn kẹ́ ẹ mọ́ bá a mọ́ banújẹ́ lórí tó bá bọ́ ọmọ yẹn lọ́wọ́ tí ẹ̀rí ó ti tóbi ọdún mélòó kan sí tẹ́gbẹ́ ti ń dàgbà kiri mọ́ ń gbọ́n kí tí bá bọ́ mi lọ́wọ́ nínú tí máa ń wá sí mi lẹ́mìí ni pé ọlọ́run ti ti aburú kan kó fún mi ìyẹn ti tóbi ọdún yóò ti máa lọ bí ọdún mẹ́wàá ni tí máa ti wá kankan tí ìbá ti aburú wàlọ́ o ti wá di kọ́ ìdá fi ń gbélé ayé láti bàrán ẹ mọ̀ sí àwọn kan bẹ̀ sọ́wọ́ o ime ìmọ̀ dùn yẹn bọ́ sóbì wàlọ́ ìgbà tí ti ń bẹ lábẹ́ bá dé bá yọ̀yọ̀ lẹ́nu ẹ fún Musa alayhi salatu wa ọlọ́run ní kó lọ bá kọ́dírù kó lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kọ́dírù yẹn náà alayhi salatu wa salam ànábì lòun náà ànábì ní tọ́lá làáfíà ànábì kọ́dírù ló sì dáa jùlọ ká máa pe àlẹ́pẹ́ ní kọ́dírù náà wọ́n kọ́dírù ló dáa. wọ́n wá jáde ìgbà dọ́dọ̀ rẹ̀ sáni ọjọ́ orí fẹ́ pàtàn yẹn torí ọjọ́ ti lọ.